Let us pray. Heavenly Father, we thank you for our coming together to meet with you today, to listen to you directly from your word. bàbá wa tí ń bẹ lọ́run a lọ́wọ́ yín pé a wá pàdé yín lónìí láti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu yín látọ̀run wá. We know that without the revelation of the truth of your word we will remain in spiritual darkness. A mọ̀ pé láìsí ìfihàn òtítọ́ ọ̀rọ̀ yín a ó wà nínú òkùnkùn nípa tẹ̀mí. With the word you give us you make us to know how to have relationship with you. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń fún wa lẹ jẹ́ kí a máa mọ bí ó ṣe yẹ ká ní ìbáṣepọ̀ pẹ̀lú yín. And how to maintain that relationship náà. and how to enjoy the benefit of that relationship. àti bí a ṣe lè gbádùn àwọn àǹfààní tí ń bẹ nínú ìbáṣepọ̀ náà. if we truly lis ten to you there will be blessing in every life. tí àwa bá tẹ́tí sí yín ní tòótọ́ ìbùkún ni yóò gba gbogbo ayé wa kan. we are praying o lord that you make us to hear your word today that will be source of all comfort in our relationship with you in jesus name. à ń gbàdúrà olúwa pé kí ẹ ràn wá lọ́wọ́ láti tẹ́tí sí ọ̀rọ̀ yín lónìí kí ó bàa lè jẹ́ orísun ìmúlọ́kàn send your word to every heart. help us to accept the truth of your word. and we pray that the purpose for which the word is sent will be accomplished and fulfilled in every heart and life in Jesus' name. we thank you because we know you have answered. A lọ́wọ́ yín torí pé a mọ̀ pé ẹ ti dáhùn. In Jesus' name we pray. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Today we are continuing the study of the Word of God. Presently we're in the Epistle to the Hebrews. Lónìí, à ń tẹ̀síwájú nínú kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Lọ́wọ́lọ́wọ́ báyìí, nínú ìwé Bẹ́rù ni a ti ń kẹ́kọ̀ọ́. We have studied from chapters one to four already. Ní báyìí náà, a ti kẹ́kọ̀ọ́ láti orí kìíní sí orí kẹrin. Now we come to chapter five. Ní báyìí àwa rí kọjá sí orí karùn-ún. And the first part of chapter five we find from verse one to verse ten. Ipa àkọ́kọ́. Akọni orí karùn-ún yìí ni a rí ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹwàá. The passage introduces us to the very heart of the epistle to the Hebrews. Àwọn ẹsẹ̀ yìí gan ló ń sọ nípa àárín gbùngbùn epistéèlì tí a kọ sí àwọn ará Ebéru. It focuses on the high priesthood of the Lord Jesus Christ. Kókó ohun tí ó tẹnu mọ́ òun náà ní jíjẹ́ olórí àlùfáà Jésù Kristi. You see Jesus Christ has been given to us as a source of all blessings. Orí àti fi Jésù ta wá lọ́rẹ gẹ́gẹ́ bí orísun gbogbo ìbùkún. He is saviour. Ó ní olùgbàlà. He is our Lord. Ó ní olúwa wa. He is the king of kings. Ó ń lọ́ba àwọn ọba. He is the mouthpiece of God. Ó ní agbẹnusọ fún Ọlọ́run. He is the express image of the Father. Ó ní àwòrán Ọlọ́run tààràtà. He is a perfect example before every believer. Ó ní àpẹẹrẹ pípé tí a gbé kawájú gbogbo onígbàgbọ́. And he is the messenger of the Lord telling us the very mind of the Lord. Ó sì ní oníṣẹ́ Ọlọ́run tí ó ń sọ ọkàn Ọlọ́run fún wa. He is a living word personified life. Òun ni ọ̀rọ̀ gan tó wà láàyè. Is a bridge between us and God. Òun ni afárá láàrin àwa àti Ọlọ́run. Is a redeemer that leads sinful man to a holy God. Òun ni olùràpadà wa tí ó mú ènìyàn lẹ́sẹ̀ wá sọ́dọ̀ Ọlọ́run. Is a final and a perfect sacrifice given for the sins of the world. Òun ni ẹbọ àṣekágbá àti ẹbọ pípé tí a bí fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run. Behold the lamp of God that taketh away the sin of the world. Wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀sẹ̀ aráyé lọ. And yet he is all that and and is also the high priest of her profession. bí ó ti wá jẹ́ gbogbo ohun tá a mẹ́nu bà yìí bẹ́ẹ̀ náà ni ó jẹ́ olórí àlùfáà ìjẹ́wọ́ wa. and this passage we are looking at today tells us about Jesus Christ the high priest. ibi tí a wá ń gbé yẹ̀wò lónìí ó ń sọ fún wa nípa Jésù olórí àlùfáà. that's why you find the title of our study today is Christ the perfect high priest. torí bẹ́ẹ̀ ni a ṣe pé àkórí ẹ̀kọ́ bíbélì tòní ní Kristi olórí àlùfáà tí ó pé. I need to remind you that the epistle epistle to the Hebrews was written first to the Hebrews, that is, to the Jewish people. A fẹ́ wa létí gbangba wípé ìfìsẹ́lì sí àwọn ará Ebéèrù tí a kọ yìí lákọ̀ọ́kọ́ a kọ sí àwọn Júù tí ó jẹ́ Ebéèrù. The Jews knew the importance of the ministry of the high priest. Àwọn Júù wọ́n sì mọ̀ ṣe pàtàkì iṣẹ́ ìránṣẹ́ olórí àlùfáà. Under the old covenant, the high priest was the bridge builder before the Lord between man and God. Lábẹ́ májẹ̀mú láéláé láéláé àwọn àlùfáà inú májẹ̀mú láéláé yẹn àwọn ni olùkọ́ afárá láàrin ènìyàn sí ọ̀dọ̀ ọlọ́run. men could not come directly into the presence of God. kò ṣeé ṣe fún ènìyàn láti lọ tààrà síwájú ọlọ́run. it was a priest that acted as a mediator. àwọn àlùfáà yìí ni wọ́n máa ń wà gẹ́gẹ́ bí alárinà. as a bridge builder. àwọn ni wọ́n máa ń kọ́ afárá. as an intercessor. àwọn ni olùsìpẹ̀. as a peacemaker between guilty man and the only God that can can justify. Àwọn sì ni onílàjà láàrin ènìyàn tó jẹ̀bi àti láàrin Ọlọ́run tó lè dáni láre. And so Paul the writer of this epistle. Nítorí náà Paul ẹni tí ó kọ ìpèsè yìí. Presenting the new covenant to the Jewish people. Ó wá ń fi májẹ̀mú titun hàn fún àwọn Júù. There will be a question they will be asking. Ìbéèrè kan bẹ tí wọn yóò máa béèrè. They will be asking a question that in the old covenant the high priest held a central role. Nínú májẹ̀mú láéláé, wọ́n á máa béèrè pé ohun táwọn mọ̀ nípa

separates man from God. Ẹ̀sẹ̀ ó yẹ ènìyàn nípa sọ́dọ̀ Ọlọ́run. Does the new covenant provide any bridge building between God and man? Ǹjẹ́ májẹ̀mú tuntun wá fi àǹfààní kíkọ́ afárá láàrin ènìyàn sí Ọlọ́run sílẹ̀ bí? There is a separation, a wall of partition between sinful man and a holy God. Ìyapa ògiri ìkélé ti wà láàrin ènìyàn ẹlẹ́sẹ̀ àti Ọlọ́run mímọ́. Is there any provision in the new covenant for reconciliation with God? Ìpèsè kan wá wà nínú májẹ̀mú titun láti bá Ọlọ́run làjà bí. Any intercessor. Ǹjẹ́ àsìpẹ̀ kan wà bí? Any mediator. Onílàjà kan wà bí? Any peacemaker between man and God. Alárinà láàrin ènìyàn àtọ́lọ́run wa wà bí? In fact, what is the place and who is the high priest of the new covenant? Ní pàtàkì, ipò olórí àlùfáà májẹ̀mú tuntun tàbí ta ni olórí àlùfáà májẹ̀mú tuntun nígbà náà? That's why now the writer is telling us about Jesus Christ, the high priest. Ìdí wá nìyí tí ẹni tí ó kọ ìwé ìfi sọ fún wa nípa Jésù olórí àlùfáà. But then they will be asking another question. Ìbéèrè mìíràn tún wà lọ́kàn wọn tí wọn yóò máa béèrè. If the new covenant has a high priest. Ǹjẹ́ májẹ̀mú tuntun ní olórí àlùfáà? What is the relationship? What is the comparison? What is the contrast between the high priest of the new covenant and the high priest of the old covenant? Tí májẹ̀mú tuntun bá wá ní olórí àlùfáà, kí ni àfiwé? Kí ni àfijọ tó lè wà láàrin olórí àlùfáà májẹ̀mú láéláé àti májẹ̀mú titun? If Jesus is greater than the the angels and the prophets. Tí Jésù bá ga ju àwọn áńgẹ́lì àti àwọn wòlíì lọ. What are you going to say about the ministry of his high priesthood? Kí ni ẹ wá fẹ́ sọ nípa iṣẹ́ ìránṣẹ́ olórí àlùfáà? Is that greater than the high priesthood of the old covenant? Ó wá ga ju olórí àlùfáà májẹ̀mú láéláé lọ. And so he is telling us for the new covenant. Nítorí náà wá sọ fún àwọn ènìyàn májẹ̀mú tuntun. That Jesus Christ is a perfect high priest. Pé Jésù Kristì òun ni olórí àlùfáà tí ó pé. And he tells us in what way he is greater and better and higher. higher than the Old Testament high priest. Ó wá ń fi yé ju He is a bridge builder, he is a bridge himself. He is a priest, he is a sacrifice also. He is the mediator and the blood he brings before the presence of God is not the blood of another but his own very blood. Òun ni alárinà alárinà yìí ẹ̀jẹ̀ tó wá mú wá síwájú ọlọ́run kì í ṣe ẹ̀jẹ̀ ewúrẹ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ara rẹ̀. is a sympathizer as well. bákan náà ló jẹ́ abánikẹ́dùn. is a supreme sympathetic intercessor. òun ni olúborí aláàánú àsìpẹ̀. he has provided an opening for man into the presence of God. ó ti wá pèsè ọ̀nà àti dé iwájú ọlọ́run fún ènìyàn báyìí. and then he's also telling us the difference between Christ and the high priest of the old covenant. ó wá tún fi fi ìyàtọ̀ tó wà láàrin Kristi àti olórí àlùfáà májẹ̀mú láéláé hàn wá. There were thousands of sacrifices of multitudes of priests that never accomplished the cleansing and the perfection of the worshippers in the old covenant. Ẹgbẹẹgbẹ̀rún ìrúbọ tí ogunlọ́gọ̀ àwọn àlùfáà nu májẹ̀mú láéláé tí wọ́n ṣe kò mú kí àwọn tí wọ́n ṣe fún kí ó di ẹni pípẹ́. In the case of Jesus Christ, there was only one perfect act of sacrifice once and for all. ṣùgbọ́n ní ti Jésù ẹbọ àrùfín àrùdà ẹbọ kan ṣoṣo tó rú òun ló kó orékè gbogbo rẹ̀. and that single sacrifice opened the way to God in a permanent way so that now any man at any time, in any generation, by faith in Christ, can enter into the presence of God òun ló wá sí ọ̀nà sílẹ̀ gbayawu fún gbogbo ènìyàn ẹnikẹ́ni nígbàkúùgbà nínú ipa ìgbàgbọ́ nínú Jésù Kristi láti rí ọ̀nà wọlé síwájú Ọlọ́run. And Jesus the son of God God the son had to become man. Nítorí náà Jésù ọmọ Ọlọ́run Ọlọ́run ó di ó wá di ènìyàn. And then by that incarnation he now became our great high priest. Nípa ìparadà di ènìyàn rẹ̀ yìí ó wá di olóòtú olórí àlùfáà wa ńlá. merciful high priest. àlùfáà aláàánú. sympathetic high priest. abánikẹ́dùn àlùfáà. compassionate high priest. aláàánú àlùfáà. the perfect high priest. àlùfáà tí ó pé. and in his priesthood he is superior to any other priest and all the priests that had been before he came. nínú ipò àlùfáà rẹ̀ ó wá jẹ́ èyí tí ó ní ọlá tí ó ga ju gbogbo àlùfáà tí ó ti wá síwájú rẹ̀ lọ. and he has done what all the priests together in the old economy did not do could never have done. gbogbo ohun tí àwọn àwòlíì tàbí àwọn àlùfáà ìgbàanì nínú májẹ̀mú láéláé kò lè ṣe gbogbo rẹ̀ ló ti ṣe èyí tí wọn ìbá ti lè ṣe láéláé. it is this high priesthood of Jesus Christ we are looking at today. jíjẹ́ olú àlùfáà Jésù Kristi ìhun la wá ń gbé yẹ̀wò lónìí. and there are three things the writer brings into our attention. Number one is talking about his selection. Number two is talking about his sacrifice. Number three is talking about his submission unto God. The selection. The sacrifice. The submission. Ìtẹríba. It tells us in a passage you are looking looking at today. Ó ń sọ fún wa nínú àwọn ẹsẹ̀ tí à ń gbé yẹ̀wò lónìí. The particular selection by God himself. Pé Ọlọ́run fúnra rẹ̀ òun ló yàn án. Number two, he talks about the priestly sacrifice for men. Ó wá ń sọ nípa ìkejì ìrúbọ àlùfáà fún àwọn ènìyàn. And number three He's talking about his perfect submission unto God. Ìkẹta wá ń sọ nípa ìtẹríba rẹ̀ pípé fún Ọlọ́run. Let us look at it now from Hebrews chapter five verse one. Ẹ jẹ́ ká wá wò bá báyìí láti inú ebéèrè orí karùn-ún ẹsẹ̀ ìkíní. for every high priest taken from among men is ordained for men in things pertaining to God that he may offer both griefs and sacrifices for sins. nítorí olúkúlùkù olórí àlùfáà tí a yàn nínú àwọn ènìyàn lè a fi jẹ fún àwọn ènìyàn ní ti ohun tí ṣe ti ọlọ́run kí ó lè máa mú ẹ̀bùn wá àti láti ṣe ẹbọ nítorí ẹ̀ṣẹ̀. already had mentioned the very fact that Jesus Christ is high priest. dájúdájú ó ti mẹ́nuba pé Jésù jẹ́ olórí àlùfáà. he had been talking about it little by little gradually. díẹ̀ díẹ̀ ló ti mẹ́nu láti bẹ̀rẹ̀. a point here a statement here a sentence here but now he comes to the full treatment of Jesus Christ as the high priest. kó mẹ́nuba díẹ̀ kó sọ ní gbólóhùn díẹ̀ kó sọ ní kókó ọ̀rọ̀ díẹ̀ ṣùgbọ́n níbi tí a wá dé yìí ló wá ń sọ lókun Look at chapter two verse seventeen. Wherefore in all things it behooved him to be made like unto his brethren that he might be a merciful and faithful high priest in all in things pertaining to God to make reconciliation for the sins of the people. kí ó dàbí àwọn ará rẹ̀ kí ó lè jẹ́ aláàánú àti olóòótọ́ olórí àlùfáà nínú ohun tí ṣe ti ọlọ́run kí ó lè ṣe ètùtù fún ẹ̀sẹ̀ àwọn ènìyàn. do you see when he mentions the high priest. orí nígbà tí ó mẹ́nuba olórí àlùfáà. he talks of the necessity of mercy. ó sọ nípa ìṣe dandan and talks of the necessity of faithfulness. ó sì sọ nípa ìṣe dandan jíjó lóòótọ́. a high priest has to be merciful. olórí àlùfáà gbọ́dọ̀ jẹ́ aláàánú. because he is going to sacrifice for the sins of the people. nítorí yóò ṣe ìrúbọ fún ẹ̀sìn àwọn ènìyàn. if he himself is is critical and judgmental. Sure. He will not be able to, in, in mercy, make sacrifice for the sins of the people. And yet he talks about his faithfulness. Because he's representing God before men, he has to be faithful to God who has appointed him. Nítorí pé ó ń sojú Ọlọ́run níwájú bí ènìyàn nítorí náà ó gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ sí ọlọ́run tí ó yàn án. and then in chapter three verse one. nínú orí kẹta ẹsẹ̀ ìkíní. wherefore holy brethren partakers of the heavenly calling consider the apostle and the high priest of our profession Jesus Christ. nítorí náà ẹ̀yin ará mímọ́ alábàápín ìpè ọ̀run ẹgbà ti àti olórí ìjẹ́wọ́ wa ro àní Jésù. In chapter two he referred to him as the high priest. Ní orí kejì ó tọ́ka sí bí olórí Chapter three as the high priest. Orí kẹta olórí Chapter four verse fifteen as the high priest. Orí kẹrin ẹsẹ̀ kẹẹ̀dógún olórí For we have not an high priest verse fifteen chapter four which cannot be touched with the feeling of our infirmities but was in all points tempted like as we are yet without sin see. orí kẹrin ẹsẹ̀ ìkẹẹ̀dógún nítorí a kò ní olórí àlùfáà tí kò lè ṣàìbánikẹ́dùn nínú àìlera wa ẹni tí a dánwò lí ọ̀nà gbogbo gẹ́gẹ́ bí àwa ṣùgbọ́n láìlẹ́sẹ̀. he had been talking about him as a, as a high priest. ó ti ń mẹ́nu bà pé òun ni olórí àlùfáà. that because of the knowledge that the jewish people the hebrews what they had the knowledge they knew about the high priest in the old covenant he now wanted to get into the details of the selection of the sacrifice sacrifice of the submission of the high priest. Nítorí ìmọ̀ tí àwọn Júù ti ní nípa olórí àlùfáà nínú májẹ̀mú láéláé nítorí bẹ́ẹ̀ ló ṣe wá rékọjá láti wá sọ ẹ̀kúnrẹ́rẹ́ nípa yíyàn nípa ìrúbọ àti ìrẹ̀lẹ̀ olórí àlùfáà yìí. Chapter five verse one. Orí karùn-ún ẹsẹ̀ ìkíní. It talks about the appointment of this high priest. Ó sọ nípa yíyàn tí a yan olórí àlùfáà yìí. The selection of this high priest. Yíyàn tí a yan olórí àlùfáà yìí. Being set apart for the ministry of the high priest. Ẹni tí a yàn sọ́tọ̀ fún iṣẹ́ olórí àlùfáà. he said for every high priest taken from among men. Ó sọ pé nítorí olúkúlùkù olórí àlùfáà tí a yàn nínú àwọn ènìyàn. An angel could not be a high priest. Àwọn áńgẹ́lì wọn kò lè jẹ́ olórí àlùfáà. There are many people that are trying to appease God. They are trying to approach God through angels. It's impossible. Àwọn kan wà tí wọ́n máa ń fẹ́ láti tu Ọlọ́run lójú tàbí láti wá ojútùú sọ̀rọ̀ wọn lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ áńgẹ́lì kò ṣeé ṣe. They do not know the infirmities of men. Wọn kò mọ ìwà àìlera ènìyàn. They do not know the weaknesses of men. Àwọn áńgẹ́lì ò mọ ìkáàárẹ̀ ọmọ ènìyàn. They do not know the uh, gullible nature of men. Wọn kò mọ ìwà ìdíbàjẹ́ tí ń bẹ nínú ayé ènìyàn. They do not know the experience, the painful experience of men trampled upon by the devil. Wọn kò mọ ìrírí tí ènìyàn ń là kọjá nípa pé èsùn fojú rẹ̀ gbolẹ̀. They do not know the sharp pain of temptation that men have. Wọn ò mọ ìrora ìkérora àti ìdánwò tí a lè ní. Not only whither God has not appointed them to be between himself and man. Yàtọ̀ sí eléyìí, Ọlọ́run fúnra rẹ̀ kò yan àwọn áńgẹ́lì láti wà láàrin òun àti ènìyàn. An angel cannot be a mediator. Àwọn áńgẹ́lì ò lè jẹ́ alárinà. Cannot reconcile man unto God. Kò lè mú ènìyàn bá Ọlọ́run làjà. Cannot be an intercessor. Kò lè jẹ́ àsìpẹ̀ fún ènìyàn. Cannot make sacrifice for the sins of men. Wọn kò lè ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ ènìyàn. Of necessity, the high priest has to be taken from among men. Ó wá wá di ọ̀ranyàn wípé olórí àlùfáà yìí a gbọ́dọ̀ mú jáde láàrin ènìyàn. That's why Jesus has to become a man. Ìdí tí Jésù fi ń láti di ènìyàn nìyí. In order that he will fulfil this uh, condition appointed by God, selected by God to become a high priest for all. Kí ó bá wàá lè yẹ fún ipò yìí pé a yàn láàrin àwọn ènìyàn láti máa bá ènìyàn làjà sọ́dọ̀ Ọlọ́run. It says for every high priest taken from among men. Ó sọ pé olúkúlùkù olórí àlùfáà àlùfáà telling us not every human being can be a high priest. They are taken, they are selected, they are appointed, they are set apart to be the high priest. Ó ń sọ fún wa gbangba pé kì í ṣe gbogbo mùtúmùwà ènìyàn ló lè jẹ́ olórí àlùfáà ṣùgbọ́n a ń láti sà wọ́n kí a yàn wọ́n láàrin àwọn ènìyàn. And then in that verse one he says "It's ordained for men ordained for men. Ní ẹsẹ̀ ìkíní náà ló sọ wípé lè a fi jẹ That means the selection has been selected, has been taken out, and now appointed and ordained for men in things pertaining to God. go to verse four now. And no man taketh this honour unto himself, but he that is called of God as was Aaron ara rẹ̀ bí kò ṣe ẹni tí a pè láti ọ̀dọ̀ ọlọ́run wá gẹ́gẹ́ bí a ti pe eh, aroni. Eh, that is the office of the high priest in the old covenant it wasn't something that somebody will say i desire to be an high priest i want to be an high priest that's my personal ambition to be an high priest no man taketh this honor unto himself but he that is called of god as was aaron. ìyẹn ni pé ipò olórí àlùfáà nínú májẹ̀mú láéláé kì í ṣe nǹkan tí èèyàn kàn sùn tì í jí tí a ro nínú ara rẹ̀ pé mo fẹ́ di olórí àlùfáà mò ń ṣe ìlépa láti di olórí àlùfáà ó ní rárá o kò sí ẹni tí ó gba ọlá fún ara rẹ̀ bí kò sí ẹni tí a pè láti ọ̀dọ̀ Ọlọ́run wá gẹ́gẹ́ bí a ti pè Aaroni. As he talks about the priesthood of Aaron he passes on to that of Christ. Gẹ́gẹ́ bí ó ti sọ nípa jíjẹ́ àlùfáà Aaroni ó wá rí sí ti Kristi. And remember he's talking about the selection of Christ as the high priest of the new covenant. Ṣùgbọ́n rántí pé ó ń sọ nípa yíyàn tí a yan Jésù gẹ́gẹ́ bí olórí àlùfáà fún májẹ̀mú tuntun. In verse five. Why so also Christ glorified not himself to be made an high priest, but he that said unto him, Thou art my son, today have I begotten thee. Ẹsẹ̀ ìkarùn-ún ni Kristi pẹ̀lú kò sì sí ara rẹ̀ lógo láti jẹ́ olórí àlùfáà bí kò sí ẹni tí ó wí fún un pé ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. Now there are two personalities referred to. Àwọn méjì ni a tọ́ka sí nìyí. Number one Aaron. Àkọ́kọ́ Aaroni. Number you Christ. Èkejì Kristi. We're told concerning Aaron. A sọ nípa ti Aaroni. He did not appoint himself. Òun kọ́ ló yan ara rẹ̀. God appointed him. Ọlọ́run ló yàn án. We're told about Christ. A sọ nípa Kristi. He did not appoint himself. Òun kọ́ ló yan ara rẹ̀. God appointed him. Ọlọ́run ni ó yàn án. The high priest had to be selected and appointed by God. Olórí àlùfáà Ọlọ́run fúnra rẹ̀ ló láti yàn kí ó fi jẹ. Very quickly let us see the appointments the selection of Aaron. Níbà báyìí ní kíákíá jẹ́ kí a yíyan Aaroni. Exodus chapter twenty-eight. Exodus orí kejìdínlọ́gbọ̀n. Reading from verse one. A láti ẹsẹ̀ ìkíní. And take thou unto thee Aaron thy brother and his sons with him from among the children of Israel that he may minister unto me in the priest's office. Ìwọ sì mú Aaroni arákùnrin rẹ àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ sí ọ̀dọ̀ rẹ kúrò nínú àwọn ọmọ Ísírẹ́lì kí òun kí ó lè máa ṣe iṣẹ́ àlùfáà fún mi. That's appointment by God himself. ni pé Ọlọ́run fúnra ara rẹ̀ ló yàn án. Verse twenty-nine. Ẹsẹ̀ And Aaron shall bear the names of the children of Israel in his breastplate of judgment upon his heart when he goeth in unto the holy place for a memorial before the Lord continually. yóò sì máa orúkọ àwọn ọmọ Ísírẹ́lì nínú ìgbàyà ìdájọ́ lé àyà rẹ̀ nígbà tí ó bá ń wọ ibi mímọ́ ní lọ fún ìrántí nígbà gbogbo níwájú olúwa. You will see here the Lord was talking of the appointment of Aaron as a high priest. Ní ìwárí gbangba pé Olúwa ń sọ nípa bí a ṣe yan Aaroni gẹ́gẹ́ bí olórí àlùfáà. Exodus chapter twenty-nine. Exodus orí kọkàndínlọ́gbọ̀n. From verse forty-four. Láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. And I will sanctify the tabernacle of the congregation and the altar. I will sanctify also both Aaron and his sons to minister unto me in the priest's office. Èmi ó sì ya àgọ́ àjọ náà sí mímọ́ àti pẹpẹ ẹnì. Èmi ó sì ya Aaroni àti àwọn ọmọ rẹ̀ sí mímọ́ láti máa ṣe iṣẹ́ àlùfáà fún mi. You will see here that the Lord himself was always referring to Aaron and his sons. When it came to the priesthood, it was God that made the selection. Wàá rí gbangba pé níhìn Ọlọ́run tọ́ka sí Aaroni àti àwọn ọmọ rẹ̀ tí a bá wá ń sọ sọ nípa oyè àlùfáà ọlọ́run fúnra rẹ̀ ló ń yàn numbers chapter sixteen verse five. númérì orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkarùn-ún. and he spake unto Korah and unto all his company saying even tomorrow the Lord will show who are his and who is holy and will cause him to come near unto him even him whom he has chosen and uh, will he cause to come near unto him whom he has chosen the selection of the priest. ó sì sọ fún kóra àti fún gbogbo ẹgbẹ́ rẹ̀ pé ní ọ̀la olúwa yóò fi ẹni tí í ṣe tirẹ̀ hàn àti ẹni tí ó mọ́ yóò sì mú un súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ àní ẹni tí òun bá yàn ni yóò mú súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ yẹn ni pé ọlọ́run ló yan àwọn àlùfáà. now you can see that in the old covenant the choice of a high priest was not left in the hand of a man it was God himself that made the choice. wà wá rí gbangba pé nínú májẹ̀mú láéláé yíyàn tí a yan àwọn olórí àlùfáà a ò fi lé lọ́wọ́ láti ṣe ọlọ́run fúnra rẹ̀ ló ń now you see the case of Aaron in particular. orí nípa ti Aaron báyìí. there was a time the the the choice of Aaron was a con contested. And there were rebels in the land that were saying, is he only the holy person? Why should he be the only one? And God had to confirm the selection of Aaron by a special miracle. Look at Numbers chapter seventeen. Reading from verse 1. And the Lord spake unto Moses, saying, Speak unto the children of Israel, and take of every one of them a rod according to the house of their fathers, of all their princes according to the house of their fathers, twelve rods. Write thou every man's name upon his rod. lórí wọn gẹ́gẹ́ bí ilé bàbá wọn ọ̀pá méjìlá kí o sì kọ orúkọ olúkúlùkù sí ara ọ̀pá rẹ̀. And thou shalt write Aaron's name upon the rod of Levi for one rod shall be for the head of the house of their fathers. Kí o sì kọ orúkọ Aaroni sára ọ̀pá Léfì nítorí pé ọ̀pá kan yóò jẹ́ fún orí ilé àwọn bàbá wọn. And thou shalt lay them up in the tabernacle of the congregation before the testimony where I will meet with with you. Kí o sì fi wọ́n lélẹ̀ nínú àgọ́ àjọ níwájú ẹ̀rí níbi tí èmi ó gbé pàdé yín. And it shall come to pass that the man's rod whom I shall choose shall blossom and I will make to cease from me the murmurings of the children of Israel whereby they murmur against you. Yóò sì ṣe ọ̀pẹ ẹni tí èmi ó yàn yóò rúwé. èmi ó sì dá kíkùn àwọn ọmọ dúró kúrò lọ́dọ̀ mi tí wọ́n ń kùn sí yín. You see there were people that were murmuring uh, whether Aaron alone will be the one that will be the high priest. Àwọn kan kóra wọn jọ tí wọ́n ń kùn tí wọ́n sọ wípé bóyá Aaron nìkan ni yóò jẹ́ Or whether it will be by rotation. Tàbí ká máa sí nípò sí ẹlòmíràn. Or whether it will be by voting. Tàbí ká máa dìbò ká tó yẹn tó bá Or whether it will be by human choice. Tàbí kó jẹ́ pé èèyàn fúnra rẹ̀ ni yóò máa yàn. Or whether they could also bring their own candidate, and their candidate, if he wins uh, the campaign, will be the high priest the following year. And Moses was emphasizing to them that the place of the high priest was a sacred place, and God himself had made the choice. But some people in Israel were still murmuring against the only one single person that was a high priest. Mọ́ọ̀sì sì ń tẹpẹlẹ mọ́ tó ń sọ lemọ́lemọ́ fún wọn wípé ipò olórí àlùfáà ó jẹ́ ipò tó lọ́wọ̀ tó jẹ́ mímọ́ ọlọ́run fúnra ara rẹ̀ ló sì máa ń yan àwọn tí yóò wà ní ipò náà. and so now God told them Moses to settle all the leaders over all the tribes to bring a rod and write the name of the leader the elders of that uh, tribe on that rod and for the tribe of Levi bring their own rod and write the name of Aaron. olúwa wá sọ fún Mósè pé kó kéde fún àwọn ọmọ Ísírẹ́lì pé ní ìdílé kọ̀ọ̀kan kí wọ́n kí ó mú ọ̀pá kọ̀ọ̀kan wá kí wọ́n wá kọ orúkọ kọ ẹni tó bá jẹ́ àgbàlagbà tàbí olórí ilé náà sí ọ̀pá rẹ̀ ṣùgbọ́n ìdílé ti Léfì kí a kọ orúkọ Árónì sí. Then he said by the confirmation of a miracle upon the rod of the person I have chosen all murmuring complaint criticism tale-bearing and backbiting everything will come to an end. Ọlọ́run wá sọ wípé nípa iṣẹ́ ìyanu lára ọ̀pá ẹni tí mo bá yàn ìyẹn ni yóò fi òpin sí gbogbo awuyewuye gbogbo kíkùn tí àwọn ọmọ Ísírẹ́lì now from chapter seventeen verse six. and moses spake unto the children of israel and every one of their princes gave him a rod apiece for each prince one according to their father's house even twelve rods and the rod of aaron was among their rods. Moses is sọ fún àwọn ọmọ israẹli go àwọn olórí wọn sì fún un lé ọ̀pá ọ̀pá kan fún olórí kan gẹ́gẹ́ bàbá àní ọ̀pá méjìlá ọ̀pá Aaroni sì wà nínú ọ̀pá wọn. And Moses laid up the rods before the Lord in the tabernacle of the of witness. Moses sì fi ọ̀pá wọn nílélẹ̀ níwájú Olúwa nínú àgọ́ ẹ̀rí. And it came to pass on the morrow Moses went into the tabernacle of witness and behold the rod of Aaron for the house of Levi was boarded and brought forth birds and bloomed and bloomed blossoms and yielded almonds in miracle. ó sì ṣe ní ijọ́ kejì tí Mósè wọ inú àgọ́ ẹ̀rí lọ sì kíyèsí ọ̀pá Árónì fún ilé Léfì rudì ó sì tú ó sì tanná ó sì so èso alimọ́dì iṣẹ́ ìyanu ńlá. and moses brought all the rods from before the lord unto all the children of israel and they looked and they took every man his rod. mose sì kó gbogbo ọ̀pá náà láti iwájú olúwa jáde tọ gbogbo àwọn ọmọ ìsírẹ́lì wá wọ́n sì wò ó olúkúlùkù sì mú ọ̀pá tirẹ̀. and the lord said unto moses bring aaron's rod again before the testimony to be kept for a sign for a token against the rebels and thou shalt quite take away their murmurings from me that they die not. olúwa sì sọ fún mose pé mú ọ̀pá rónì padà wá síwájú ẹ̀rí láti fi pamọ́ fún àmì fún àwọn ọlọ̀tẹ̀ nì kí ìwọ kí ó gba kíkùn wọn kúrò lọ́dọ̀ mi pátápátá kí wọn kí ó má bàa kú. You will see the emphasis here that the appointment or the selection of the high priest was done by God himself. Wà á rí i pé ohun tí ó hàn gbangba ní ni pé yíyàn tàbí fífi àlùfáà olórí àlùfáà jẹ Ọlọ́run ló ń ṣe é. And God was ready to make sure that he confirmed that selection by a miracle. Ọlọ́run sì ti gbáradì láti fìdí yíyàn yìí múlẹ̀ nípa ẹsẹ̀ ìyanu. And he confirmed it in such a way that nobody could argue it again in the land of Israel. Ọlọ́run sì ṣe ní ọ̀nà tí ó hàn gbangba tó jẹ́ pé ní ilẹ̀ Ísírẹ́lì kò sí àríyànjiyàn nípa rẹ̀. You will see then that the place of the high priest was not something in the Old Testament that anybody would just rush into presumptuously by personal desire or by personal ambition. Wà wá rí gbangba pé oyè àlùfáà nínú májẹ̀mú láéláé kì kan ṣe ènìyàn kan kùgbù láti wọnú rẹ̀ pé bóyá mo fẹ́ láti ṣe tàbí mo fẹ́ láti dà bẹ́ẹ̀. Now the, uh, the high priest of the new covenant. Eh, the Jewish people will be wondering. We know how God confirmed the appointment of eh, Aaron as the high priest. Who selected Jesus Christ to be our high priest? Is it just all these disciples that came together and voted for him and then proclaimed him to be the high priest of the new covenant? ọmọ ẹ̀yìn wọ̀nyí ni wọ́n kàn kóra jọ tí wọ́n dìbò fún tí wọ́n lò ní olórí àlùfáà májẹ̀mú tuntun bí. Was he Paul the apostle that just uh, said he now got in love with Jesus Christ, he is following Jesus Christ and he then very forcefully recommending Jesus Christ as a as a new high priest? Ṣé Paul àpòsẹ́lì ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe alábàápàdé Jésù nítorí ìfẹ́ rẹ̀ tó wá gbóná fún Jésù ló wá lọ káàkiri ló ń polongo ló wá ń kéde pé Jésù ni olórí àlùfáà fún májẹ̀mú tuntun bí. Because if some somebody is to substantially stand in that office, it, uh, the person must be chosen by God, ordained by God, appointed by God, selected by God, and must be confirmed by a miracle. kale lati je olori ni ipo iru eni on lati je eni ti olorun lowo si eni ti olorun lẹ́yìn. And so now he tells us about the selection of Jesus Christ as our great high priest. ní báyìí ó wá ń sọ fún wa nípa ti jésù kristi tí a yàn gẹ́gẹ́ bí olórí àlùfáà náà. number one the high priest must be taken from among men. àkọ́kọ́ nínú rẹ̀ ni pé a ń láti yan olórí àlùfáà láàrin àwọn ènìyàn. john chapter one verse one. johannu orí kìíní ẹsẹ̀ ìkíní. in the beginning was the word and the word was with God and the word was God. ilé àtètè kan ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. the same was in the beginning with God. ọ̀rọ̀ náà ni ó sì wà ní àtètè kan ṣe pẹ̀lú ọlọ́run. and then in verse fourteen. ní ẹsẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá. And the word became flesh and dwelt among us. Ọ̀rọ̀ náà sì di ara, ó sì ń bá wa gbé. That's the very first thing that happened to Jesus Christ. Ohun àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ sí Jésù Kristu. The son of God became the son of man. Ọmọ Ọlọ́run ó di ọmọ ènìyàn. God the son became flesh. Ọlọ́run ọmọ ó wá di ara. And he dwelt among us. Ó wá ń bá wa gbé. And we beheld his glory. Àwa sì ń wo ògo rẹ̀. The glory as of the only begotten of the Father full of grace and and full of truth. Ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa, ó kún fún oore ọ̀fẹ́ àti ìdíkọ́. The high priest must be chosen from among men. Olórí àlùfáà a yàn láàrin àwọn ènìyàn. He became a man. Ó di ènìyàn. Then he must be selected and appointed by God. Síbẹ̀ Ọlọ́run fúnra rẹ̀, ó tún wá gbọ́dọ̀ yàn kó fi jẹ. John chapter three verse twenty-seven. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínní ọgbọ̀n. John chapter three verse twenty-seven. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínní ọgbọ̀n answered, John answered and said, A man can receive nothing except it be given him from heaven. Here we are told the appointment must come from heaven. Matthew chapter three verse sixteen and verse seventeen. Matthew ori keta orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún. And Jesus when he was baptized went up straightway out of the water and lo the heaven. heavens were opened unto him, and he saw the Spirit of God descending like a dove and lighting upon him, and lo, a voice from heaven saying, This is my beloved Son, in whom I am well pleased. sì Jésù tán, ó jáde lẹ́sẹ̀ kan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 myself, but as my Father has taught me, I speak these things, and he that sent me is with me. The Father has not left me alone, for I always do those things that please him. nítorí náà jésù wí fún wọn pé nígbà tí ẹ bá gbé ọmọ ènìyàn sókè nígbà náà ni ẹ ó mọ̀ pé èmi ni àti pé èmi kò dá ohunkóhun ṣe fún ara mi ṣùgbọ́n bí bàbá ti kọ́ mi èmi ń sọ nǹkan wọ̀nyí ẹni tí ó rán mi sì ń bẹ pẹ̀lú mi kò jọ̀wọ́ èmi nìkan sí nítorí èmi ń ṣe ohun tí ó wù nígbà gbogbo. over and over he said he sent me he sent me he sent me. léraléra ló ń sọ wípé ó rán mi ó rán mi. the question is what did he send him for. ìbéèrè náà ni pé kí ló rán wá ṣe gan. to preach. láti wàásù. more than that. jù bẹ́ẹ̀ lọ. to heal. Láti wòsàn. More than that. Jù bẹ́ẹ̀ lọ. To deliver. Láti dáni nídè. More than that. Ó jù bẹ́ẹ̀ lọ. To make sacrifice for the sins of the whole world. Láti ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbálá ayé. To make sacrifice for the sins of the whole world. Láti ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbálá ayé. To offer acceptable sacrifice that will make a way for sinful man to come into the presence of God. Láti ṣe ìrúbọ eléyìí tí ó jẹ́ ìtẹ̀wọ́gbà láti la ọ̀nà fún ènìyàn lẹ́sẹ̀ láti wá síwájú ọlọ́run. to provide pardon for all the sins of man. láti pèsè ìdáríjì fún gbogbo ẹ̀sẹ̀ ènìyàn. in short to be the high priest of the new covenant. ní kúkúrú wàyé láti jẹ́ olórí àlùfáà májẹ̀mú titun. Hebrews chapter five now verse five. Ebéèrú orí karùn-ún báyìí ẹsẹ̀ ìkarùn-ún. So also Christ glorified not himself to be made an high priest bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú kò sì sí ara rẹ̀ lógo láti jẹ́ olórí àlùfáà. He did not choose himself. Òun ló yan ara rẹ̀. He did not push himself forward. Kò ti ara rẹ̀ síwájú. He did not appoint himself. Òun ló yan ara rẹ̀. So Christ also glorified not himself to be made an high priest. Bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú kò sì sí ara rẹ̀ lógo láti jẹ́ olórí àlùfáà. But he that said unto him, Thou art my son, today have I begotten thee. Bí kò sí ẹni tí ó wí fún un pé ìwọ ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. What a great lesson we learn here. Ẹ̀kọ́ ńlá wo là ń kọ́ nìyí. That Christ was selected and appointed by God to be our high priest. Pé àyàn Kristi a sì fi jẹ olórí àlùfáà fún wa. He became man so that he could fit into that position. Ó di ènìyàn kí ó bá lè yẹ fún ipò náà. But please remember he did not push himself forward. Ṣùgbọ́n wá rántí èyí pé òun kọ́ ló ti ara rẹ̀ síwájú. He was holy. Ó jẹ́ mímọ́. He didn't say because I'm holy I like to be high priest. Kò sọ wípé nítorí pé mo jẹ́ jẹ́ mímọ́ mo fẹ́ láti di olórí àlùfáà. he was full of knowledge. ó kún fún ìmọ̀. he didn't say because I'm knowledgeable I will be an high priest. kò sọ pé nítorí pé mo kún fún ìmọ̀ n ó jẹ́ olórí àlùfáà. he was mighty and powerful. ó ní ipá àti agbára. he didn't say because there's no other person as mighty as powerful as myself I must be an high priest. kò wá papá jánu pé nítorí pé kò sẹ́ni tó ní ipá àti agbára bíi tèmi mo gbọ́dọ̀ di olórí àlùfáà. he was compassionate. ó kún fún àánú. he was wise. ó lọ́gbọ́n. he was faithful. ó jẹ́ olótìtọ́. he was merciful. ó ní ìyọ́nú. he was prayerful. ó kún fún àdúrà. he was spiritually qualified in every way. Ó sì jẹ́ ẹni tí ó yẹ nípa ti ẹ̀mí ní ìhà gbogbo. And yet he waited patiently until the father appointed and sent him to be the high priest. Síbẹ̀ ó fi sùúrù ó dúró títí bàbá ọlọ́run láti fi yàn án láti jẹ́ olórí àgbà. What a great lesson we have from the Lord Jesus Christ. Ẹ̀kọ́ ńlá wo la wá ń kọ́ lọ́dọ̀ Jésù Olúwa báyìí. There are some people that just rush into the ministry. Àwọn kan wà tí wọ́n yóò kàn sáré wọnú iṣẹ́ ìrìnsẹ̀ said I read the Bible through three times. Wọ́n ní mo ti ka Bíbélì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta. So I appoint myself evangelist. Mo wá fara mi jẹ ajínrere. Other people tell us I pray hours every day. Àwọn mìíràn a máa sọ fún wa pé ọ̀pọ̀ wákàtí mo fi ń gbàdúrà lójúmọ́. And I think I ought to be a pastor by this time. Mo sì rò pé ti wá yẹ fún mi láti di olùṣọ́ àgùntàn Other people tell us they are holy and sanctified. Àwọn kan sọ pé mo jẹ́ mímọ́ mo ní ìsọjí mímọ́. And by the virtue of that holiness and sanctification what am I waiting for again? I must be a teacher of the word of God. Níwọ̀n àgbà tí mo ti ní sọ di mímọ́ tí mo ti ní tí mo ti di mímọ́ báyìí kí wá ló tún kù mí kù mú láti jẹ́ olùkọ́ ọ̀rọ̀ náà. Other people say I don't see any spiritual qualification anybody that I don't possess because of that spiritual qualification I'm going to establish a ministry. Àwọn mìíràn sọ wípé n ò rí àmúyẹ nípa tẹ̀mí tẹ́lòmíràn ní tí n kò ní nítorí àmúyẹ tẹ̀mí yìí n ó da iṣẹ́ ìránṣẹ́ kan sílẹ̀. It is God that appoints ministers in the kingdom in the church of the living God. Ọlọ́run ló máa ń yan àwọn ìránṣẹ́ rẹ̀ nínú ìjọba rẹ̀. it's not because of your spirituality because of your knowledge because of your prayerfulness or because of some quality you think you have. kì í ṣe nítorí ipò ní nǹkan tẹ̀mí tàbí nítorí ìmọ̀ tàbí nítorí agbára tàbí nǹkan tó rò pé ní ló fi yẹ. everybody ought to be saved. gbogbo èèyàn ló yẹ kó nígbàlá. that doesn't mean that everybody ought to be a pastor. ìyẹn ò wá túmọ̀ sí gbogbo èèyàn ni ó di everybody should be sanctified. gbogbo èèyàn ló yẹ kó ní sọ mímọ́. God wants everybody to be holy. Ọlọ́run fẹ́ kí gbogbo èèyàn jẹ́ mímọ́. Holiness does not qualify you to be a pastor necessarily. Holiness qualifies you for heaven. Holiness is compulsory for everybody. You cannot say, well, because I'm holy now, I must be a pastor. Kò wá jẹ́ pé nítorí pé o jẹ́ pé o ní ìsọ̀dí mímọ́, ó wá di ọ̀ràn èèyàn fún ẹ láti di olùṣọ́ àgùntàn ìsọdi yẹn ló mú ọ yẹ fún ọ̀run gbogbo ènìyàn ló yẹ kó ní ìsọdi kò wá yẹ pé gbogbo èèyàn ni ó di olùsọdún. everyone should be baptized in the holy ghost. gbogbo ènìyàn ló yẹ kí á ní ìbátísì ẹ̀mí mímọ́. afterwards I will pour my spirit upon all flesh. ní ìgbò ṣe mi ó tú ẹ̀mí mi jáde sára gbogbo ènìyàn. that doesn't mean that everybody ought to be an apostle. ìyẹn wá túmọ̀ pé gbogbo èèyàn ni ó di apostolic. it doesn't mean because I'm speaking in tongues therefore I'm qualified to be an apostle. it is the selection of God. it's the ordination of God. it is God himself myself that appoint. Kò túmọ̀ sí pé nítorí pé mo wá ń fèdè fọ̀ báyìí, mo ń láti di àpòstélì rárá o. Ọlọ́run ló ń yànyàn, Ọlọ́run ló ń fi ènìyàn jẹ àpòstélì. In First Corinthians chapter twelve verse twenty-eight. Kọ́ríntì kìíní orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. And God has set some in the church. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ. Not everybody. God has set some in the church. Kì í ṣe gbogbo èèyàn o, ṣùgbọ́n Ọlọ́run gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ. First apostle. Èkíní àpòstélì. Secondly prophet. Èkejì wòlíì. Thirdly, teachers. Eh, After that, miracles, then gifts of healing, health, governments, diversities of tongues. Then, then he said, Are all apostles? No. We all should be saved. We all should be saved. We all should be sanctified. We all should be baptized in the Holy Ghost. That doesn't make everybody apostle. wá sọ gbogbo mùtúmù wà wá di àpòsílì. Are all apostles? Gbogbo wọn ní ṣe àpòsílì. No. Rárá o. Are all prophets? Gbogbo wọn ní ṣe wòlíì bí. No. Rárá o. And eh, the pastor is doing it, I must do it. Eh, Olùsọ àgùntàn ṣe èmi náà gbọ́dọ̀ ṣe. He is pointing out somebody has something there, I must also say the same thing. Ọmọ ń tọ́ka pé nìkan ní nǹkan kan níbẹ̀ yẹn, èmi náà gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. Are all teachers? Gbogbo wọn ní í ṣe olùkọ́ni. No. Rárá. Are all workers of miracles? Gbogbo wọn ní ṣe iṣẹ́ ìyanu bí. No. Rárá o. Ephesians chapter 4 verse 11. Remember, the high priest office is not something I'm ambitious about. I say that's my desire, that's my ambition. I must be an high priest. No, it's a selection of God kì í ṣe nǹkan tí èèyàn kan máa ń fi lálàá pé ìlépa mi ni mo gbọ́dọ̀ di olórí àlùfáà rárá o Ọlọ́run ló ń yàn yàn. I claim it by faith. mo fi gbàgbọ́ gbà á. I must be an apostle. mo gbọ́dọ̀ di àpòsílẹ̀. No, it is not that kind of thing we can claim by faith. The appointment of God can only set up an high priest and the appointment of Jesus Christ as high priest was by God himself. jẹ́ kó yí ọ gbangba pé irú nǹkan báyẹn kọ́ lè yàn án fi ìgbàgbọ́ gbà pípé èèyàn ń di àpòstélì ọlọ́run ló ń yàn nítorí náà yíyàn tí a jésù láti di olórí àlùfáà látọwọ́ ọlọ́run ni. in ephesians chapter four verse eleven. efeso orí kẹrin ẹsẹ ìkọkànlá. and he gave some not everybody not everybody and he gave some apostles listen and some prophets and some not everybody evangelists and some not everybody pastors and teachers. ní ẹsẹ ìkọkànlá ó sì ti fi àwọn kan fúnni bí àpòstélì kì í ṣe gbogbo èèyàn o àti àwọn mìíràn bíi wòlíì kì í ṣe gbogbo mùtúmùwà o àti àwọn mìíràn tẹ́tí sílẹ̀ o bíi evangelist àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. And so we have seen the selection of the high priest. Nítorí náà àti wá rí ìyàn olórí àlùfáà. The selection of Jesus Christ as the high priest by God himself. Yíyàn tí a yan Jésù gẹ́gẹ́ bí olórí àlùfáà láti ọ̀dọ̀ Ọlọ́run wá. But now you realize something. Ní báyìí, ohun kan wáyé. The high priest had a particular ministry. Olórí àlùfáà ó ní iṣẹ́ ìrànṣẹ́ kan ní pàtàkì. He was to make sacrifices. Ó ní láti máa ṣe ìrúbọ. Let's come back to Hebrews chapter five. Ẹ jẹ́ àpadà sí We're not looking at priestly sacrifice for men. Priestly sacrifice for men. Reading from Hebrews chapter 5 verse 1. For every high priest taken from among men is ordained of God in things pertaining to God. Look at the responsibility that he may offer both gifts and sacrifices for sin. priests. Nítorí olúkúlùkù olórí àlùfáà tí a yàn nínú àwọn ènìyàn lè a fi jẹ fún àwọn ènìyàn ní ti ohun tí í ṣe ti Ọlọ́run wá wojúṣe rẹ̀ báyìí o kí ó lè máa mú ẹ̀bùn wá àti láti máa ṣe ẹbọ nítorí ẹ̀ṣẹ̀. So when God appointed the high priest, it was for one purpose to be able to offer sacrifices for the sins of the people that had gone astray. Nítorí náà tí Ọlọ́run bá yan olórí àlùfáà ó wà fún ìlépa kan òun náà láti máa ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ àwọn tó ti ṣìnà. in verse two. ní ẹsẹ̀ ìkejì. who can have compassion on the ignorant. ẹni tí ó lè bá àwọn aláìmòye ló lè bá wọn kẹ́dùn. that is uh, the high priest will have compassion on the ignorant. ìyẹn ni pé olórí àlùfáà yóò bá àwọn aláìmòye kẹ́dùn. and on them that are out of the way. àti àwọn tí ó ti yapa. for that he himself also is compassed with infirmity. nítorí nítorí a àìlera yí òun náà ká pẹ̀lú. In verse three, by reason hereof, he ought for the people, also for himself, offer for sins. Ní ẹsẹ̀ ìkẹta, nítorí ìdí èyí ni fi ṣe yẹ bí ó ti ń ṣe ẹbọ nítorí ẹ̀ṣẹ̀ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ pẹ̀lú ni kí ó ṣe fún ara rẹ̀. First of all, he's telling us of the general responsibility of the high priest in the old covenant. Lákọ̀ọ́kọ́ náà, ó ń sọ fún wa nípa ojúṣe àwọn àlùfáà àánú májẹ̀mú láéláé. He tells us that the high priest of the Old Testament covenant uh, was a human. Ó ń sọ fún wa pé olórí àlùfáà májẹ̀mú ńláńlá ènìyàn bíi tiwa. He had his own fault. Ó ní ẹ̀bi tirẹ̀. He has his own blemish. He had his own blemish. Ó ní àléébù tirẹ̀ He had his own sin. Ó ní ẹ̀sẹ̀ tirẹ̀. And therefore whenever he sacrificed it was not only for the people but so also for himself. Nítorí náà nígbàkígbà tó bá wá ń ṣèrúbọ ìrúbọ tó ń ṣe kì ṣe fún àwọn èèyàn nìkan á ṣe fún ara rẹ̀ pẹ̀lú. there was imperfection in the old covenant. àìpé ó ń bẹ nínú májẹ̀mú láéláé. because even the priests themselves and the high priests themselves they themselves were sinful they had to first sacrifice for themselves before they sacrifice for the people. nítorí pé olórí àlùfáà àti àwọn àlùfáà fúnra wọn àwọn gan jẹ́ ẹlẹ́sẹ̀ nítorí pé wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ yìí wọ́n á kọ́kọ́ ṣe ìrúbọ fún ara wọn. But now Jesus Christ was the perfect one. Ṣùgbọ́n ní báyìí o Jésù wà ní ẹni pípé. He had no sin. Òun ò ní ẹ̀ṣẹ̀ kankan. Already we have been told in chapter four and verse fifteen. A ti sọ fún wa náà ní orí kẹrin ẹsẹ̀ ìkẹẹ̀dógún. That he was a different kind of high priest. Pé oríṣi àwọn olórí àlùfáà ló wà. In uh, for in uh, chapter four verse fifteen. Ní orí kẹrin ẹsẹ̀ ìkẹẹ̀dógún. It says for we have not an high priest which cannot be touched with the feeling of our infirmities, but he was in all points tempted like as we are, yet without sin. Nítorí olórí tí kò lè nínú àìlera wa, ẹni tí ní ọ̀nà gbogbo gẹ́gẹ́ bí àwa, láìlẹ́sẹ̀. The, the, the priests were ordained to sacrifice for sin. A wá fi àwọn àlùfáà jẹ láti máa ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀. Because sin separated men from God. Nítorí ẹ̀ṣẹ̀ ti ya ènìyàn nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sin created a deep, great, wide, um, impassable uh, gulf between a holy God and sinful man. Ẹ̀ṣẹ̀ ó ti gbé ọ̀gbun ńlá tí ó jìn tí ó tóbi tí ó fẹ̀ tí kò sì ṣeré kọjá sáàrin ọlọ́run mímọ́ àti ènìyàn tó jẹ́ ẹlẹ́ṣẹ̀. The priest that was appointed by God offered acceptable sacrifice to build a bridge between God and men. Àwọn àlùfáà eléyìí tí ọlọ́run yàn ọlọ́run wá yàn wọ́n láti máa ṣe ìrúbọ tí ó ṣe ìtẹ́wọ́gbà láti wá ṣe afárá láàrin ènìyàn sí Ọlọ́run. When Christ came, he offered the final sacrifice. Nígbà tí Kristi dé, ó ṣe ìrúbọ àṣekágbá. That provides atonement for all the sins of all the people that will believe on him till the end of time. Eléyìí tí yóò ṣe ètùtù fún gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ẹni tí yóò bá gbàgbọ́ títí dé òpin. He is a great high priest. Òun ní í ṣe olórí àlùfáà ńlá. His sacrifice was great and is still efficacious today. Ìrúbọ rẹ̀ ga, ó sì tún wà títí di òní olónìí. In offering his own sacrifice, Jesus was the different from all the other high priests of the old covenant in two significant ways. Bí òun ti ṣe ìrúbọ tirẹ̀, ọ̀nà méjì pàtàkì ni Jésù fi dá yàtọ̀ gédégédé sí àwọn olórí àlùfáà ìgbàanì. Number one, he did not have to make a sacrifice for his own sin before he could offer for others because he was perfect, he was holy, he was sinless, he was without blemish or blame. Àkọ́kọ́ nínú rẹ̀ ni pé kò ní láti kọ́kọ́ rúbọ fún ara rẹ̀ náà kí ó lè bá a ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹlòmíràn nítorí pé ó jẹ́ pípé ó jẹ́ mímọ́ ó jẹ́ aláìlẹ́sẹ̀. number two in which way he was different. èké ọ̀nà kejì tí ó gbà yàtọ̀. all the other priests had to make these sacrifices every day and every year. àwọn olórí àlùfáà ìgbàanì ojoojúmọ́ ọdọọdún ni wọ́n ń ṣe in his own case his sacrifice was once and fọ́rọ̀. ṣùgbọ́n ní ìrúbọ tirẹ̀ ẹbọ àrúdà ni ẹ̀kan gbọ́n ni. once he did it. ẹ̀kan ló ṣe. and he did it for all people in all generations in all times. ó sì ṣe léyìí fún gbogbo ènìyàn ní gbogbo ìran ní gbogbo àkókò. and so the perfect high priest had made a perfect sacrifice to pardon and purify all sinners who will believe on him. nítorí náà olórí àlùfáà pípé ó ti ṣe ìrúbọ tí ó pé láti dáríjì kí ó sì wẹ gbogbo ẹlẹ́sẹ̀ tí ó bá gbà gbọ́ mọ́. let's remind ourselves once again. ẹ jẹ́ ká tún rán ara wa létí lẹ́ẹ̀kan sí. that Jesus Christ as a high priest made sacrifice for our sins. pé Jésù Kristi gẹ́gẹ́ bí olórí àlùfáà ó ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. in chapter eight of Hebrews. nínú ebéèrú orí kẹjọ. reading from verse three. kàkà láti ẹsẹ̀ ìkẹta. for every high priest is ordained to offer gifts and sacrifices. Wherefore, it is of necessity that this man have somewhat also to offer. Nítorí a fi olúkúlùkù olórí àlùfáà jẹ láti máa mú ẹ̀bùn wá àti láti máa rúbọ. Nítorí náà, olórí àlùfáà yìí pẹ̀lú kò lè ṣe àìní ohun tí yóò fi rúbọ. And then we are told in chapter ten. Àwa sọ fún wa ní orí kẹwàá. Reading from verse ten. Láti ẹsẹ̀ ìkẹwàá. By which will we are sanctified through the offering of the body of Jesus once for all. Nípa ìfẹ́ náà lé a ti sọ wá mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. It tells us that Jesus Christ offered once, offered for all all that we might be saved and sanctified, purified and purged from sin. Ó ń sọ fún wa gbangba pé Jésù Kristì ó ṣe ìrúbọ yẹn lẹ́ẹ̀kan fún gbogbo ènìyàn kí a bá lè dá wa láre kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. In verse eleven, and every priest standing daily ministering and offering often times the same sacrifices which can never take away sins. Ní ẹsẹ̀ ìkọkànlá àti olúkúlùkù àlùfáà sì ń dúró ní ojoojúmọ́ ń ṣe ìsìn ó ń ṣe ẹbọ kan náà nígbàkúùgbà tí kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò láyé. He's talking about the imperfection of the old covenant priesthood. ó ń sọ nípa àìpé tí ń bẹ nínú oyè àlùfáà májẹ̀mú and the completeness of uh, the Old Testament sacrifices. àti àìpé tó wà nínú ẹbọ tí wọ́n ń rú nínú májẹ̀mú láéláé. comes to the Lord Jesus Christ in verse twelve. ó wá wá sórí Jésù ní ẹsẹ̀ ìkejìlá. But this man after he had offered one sacrifice for sins forever sat down on the right hand of God. ṣùgbọ́n ṣùgbọ́n òun lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀ títí láé ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Verse fourteen for by one offering he has perfected forever them that are sanctified. Ẹsẹ̀ ìkẹrìnlá nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. And so then he has told us about the selection of the Lord Jesus Christ as well as the sacrifice of the Lord Jesus Christ. Nítorí náà, ó ti sọ fún wa gbangba nípa yíyàn tí a yan Jésù Kristi àti ìrúbọ tí ó ṣe fún wa. But now he is also telling us something else. Ní báyìí, ó tún wá sọ nǹkan mìíràn fún wa. He has already compared the priesthood of Jesus Christ with that of Aaron. Ó ti wá ṣe àfiwé láàrin jíjẹ́ olórí àlùfáà Jésù àti ti Aaron. And he has told us that the priesthood of Christ is greater than that of of Aaron. Ó sì sọ fún wa wípé oyè àlùfáà Jésù ó ga ju ti Árónì lọ. And the Jews will have their head turning. Nínú ọpọlọ àwọn Júù lọ́hùn wọn a máa ní wàhálà. The Jews will begin to question. Àwọn Júù wọn máa béèrè béèrè. They will begin to wonder. Ẹnu ó máa yà wọ́n. How can there be a priest, high priest, greater than that of Aaron. Pé báwo ló ti ṣe é ṣe pé kí àlùfáà tàbí olórí àlùfáà kan kó jẹ tí ó ga ju ti Aaron lọ. And the writer of this epistle. Ẹni tó wá kọ ìpínsẹ́lì. Is not going to write more to them. Ó wá tún fẹ́ kọ̀wé sí wọn. And he's trying to convince them and saying, are you forgetting your scripture? Ó wá ń sọ fún wọn pé ẹ wá ń gbàgbé ìwé mímọ́ bí. How can you tell me that there is no high priest that can be greater than that of Aaron? Báwo lẹ ṣe fẹ́ sọ fún mi wípé kò sí àlùfáà tó ga ju ti Aaron lọ? And he reminds them of a priest. he is greater than Aaron. Look at Hebrews chapter five verse six. As he says also in another place, thou art a priest forever after the order of Melchizedek. In verse ten, called of God and high priest after the order of Melchizedek. àlùfáà láti ọ̀dọ̀ Ọlọ́run wá nípa ẹsẹ̀ Mekisedeki. He was trying to tell the Jewish people, the Hebrews, if I tell you that Jesus Christ is a high priest greater than that of, a, of Aaron, there is no surprise because uh, he is after the order of Melchizedek. Ó ń sọ fún àwọn Júù tó jẹ́ Bẹ́rù wọ̀nyí pé tí mo bá sọ fún yín wípé Jésù jẹ́ olórí àlùfáà tó ga ju Árónì lọ ẹ má jẹ́ kí yín ó yà ń lẹ́nu torí pé a fi jẹ ní ẹsẹ̀ Mekisedeki. In a way he was saying, are you not convinced Melchizedek was greater than Aaron? Lọ́nà kan sọ fún wa pé ṣé kò dá lójú ni pé Melchizedek ó ga ju Aaroni lọ. Because he ministered directly to Abraham. Nítorí ó ṣiṣẹ́ ìrànṣẹ́ tààràtà sí Abrahamu. And because Abraham paid tithes unto him. Nítorí pé Abrahamu wá san ìdá mẹ́wàá fún. Not only that he was a king as well as a priest. Ìwá ṣẹlẹ̀ nìkan o, ó tún jẹ́ ọba, ó tún jẹ́ àlùfáà. He was not only a priest, he was a king in addition. Kì í kàn án ṣe àlùfáà ní nìkan o àfikún rẹ̀ ọba tún ni. but Aaron was only a priest he was not a king. ṣùgbọ́n ní ti Aaroni àlùfáà lásán ni kì í ṣe ọba. not only that there is no record of father or mother or lineage of, of uh, age or, or the age in which he died he just lived and lived and lived continually. yàtọ̀ sí eléyìí o nítan ìtàn ìran kò sí ẹnìkan tí ó rí ìtàn ìran rẹ̀ ó bẹ̀rẹ̀ sí í wé wà láàyè wà láàyè títí ó fi kú. not only that he is given to be greater than Abraham. kì í wá Oh yes, the Jews now said we know that Melchizedek in every way was greater than Aaron. Then he said, eh, don't you know that it's written in the Old Testament that a priest will come and have appointed that priest after the order of Melchizedek? Who is that person? Then he said, it's Jesus Christ, don't you see therefore that that Jesus Christ appointed a priest after the order of Melchizedek is greater than the priesthood of Aaron? Ó wá ń rán wọn létí ìwé mímọ́ wípé ẹ ò ti rántí pé a ti kọ́ pé a ó fi jẹ ní ipa ẹsẹ̀ Mekisedeki nígbà ó ti wáyé yín pé Mèkísédékì ga jù Árónì lọ nípa bẹ́ẹ̀ Jésù Kristi tí a fi jẹ nípa ẹsẹ̀ Mèkísédékì yìí ó ga jù Árónì lọ. Please come to Genesis chapter fourteen. Genesis orí kẹrìnlá. From verse eighteen. Láti ẹsẹ̀ ìkejìdínlógún. Genesis fourteen verse eighteen. Genesis orí kẹrìnlá ẹsẹ̀ ìkejìdínlógún. And Melchizedek king of Salem brought forth bread and wine and he was uh, he was the priest of the most high God. Mekisedeki ọba Sálẹ́mù sì mú oúnjẹ àti ọtí wáìnì jáde wá. Òun á sì máa ṣe àlùfáà Ọlọ́run ọ̀gá ògo. And he blessed him and said, Blessed be Abraham, the, of the Most High God, possessor of heaven and earth. Ó sì súre fún un, ó sì wí pé ìbùkún ni fún Ábúráhámù tí Ọlọ́run ọ̀gá ògo ẹni tí ó ní ọ̀run òun ayé. And he blessed and blessed be the most high God which has delivered thine enemies into thine hand. Olùbùkún sì ni Ọlọ́run ọ̀gá ògo tí ó fi àwọn ọ̀tá rẹ̀ lé ọ lọ́wọ́. And he gave him and, and Abraham gave a Melchizedek tithe of all. Òun ìyẹn Ábúráhámù sì dá ìdá mẹ́wàá gbogbo fún un. Now can you see here Melchizedek greater than Aaron? Ó wá rí ní gbangba pé pé Melchizedeki ó ga ju Aaron lọ. And then remember what we read about Jesus Christ that is appointed priest after the order of Melchizedek. Kí o wá rántí ohun tí a ti kà nípa Jésù pé a fi jẹ ní ipa ẹsẹ̀ Melchizedeki. Look at those verses very carefully. Wo àwọn ẹsẹ̀ yẹn dáradára. Melchizedek, the king of Salem. Melchizedeki, ọba Sálẹ́mù. In the Hebrew language, they know that Shalom or Salem means peace. Ní èdè Ebéèrù tí a bá ń sọ nípa Sálẹ́mù tàbí Sálọ́m, ó túmọ̀ sí àlàáfíà. That means Melchizedek. Melchizedek, the king of peace. Isaiah tells us his name will be the prince of peace. He brought forth bread and wine. And you remember that last supper when Jesus broke the bread and said, eh, Take it, this is my body which is broken for you. ara mi gbàjẹ́. After that he took the cup and the wine he said take drink this is my blood which is shed for you. Lẹ́yìn èyí ni ó sì mú ọtí wáìnì ni ó ní ẹgbà kí ẹ mu eléyìí ni ẹ̀jẹ̀ mi tí a fún yín. No wonder the writer to the Hebrews is telling us that this Jesus Christ prince of peace who gave bread and wine who gave his very body and his life for the life of the church is the priest after the order of Melchizedek. Àbájọ tí òǹkọ̀wé ìfín sọ fún wa rí wípé Jésù Kristi ẹni tí ó mú àkàrà àti wáìnì ẹni tí ó fi ara rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ tí ó fi ṣe ètùtù fún gbogbo àgbáláyé àfi wá jẹ àlùfáà ní ẹsẹ̀ Mekisedeki. And he was the priest of the Most High God. Òun sì ni àlùfáà Ọlọ́run ọ̀gá ògo. And this Jesus now is the priest of the Most High God. Ní báyìí o, Jésù yìí ni àlùfáà Ọlọ́run ọ̀gá ògo. And he blessed him ó sì bùkún. Melchizedek blessed Abraham. Melchizedek súre fún Abraham. Another part of scripture tells us it says no doubt the greater is the one that blesses the inferior the younger. Ẹsẹ̀ Bíbélì mìíràn tún fi yé wa gbangba yí pé láìsí àní àní ẹni tí ó bá ju ẹnìkan lọ ló ń súre fún. so melchizedek was greater than abraham. nítorí náà melchizedek ó ga ju abraham lọ. and he said blessed be abraham of the most high god that god who is the possessor of heaven and earth. ó wá sọ wípé ìbùkún ni fún abrahamu tí ọlọ́run ọ̀gá ògbó ẹni tí ó ní ọ̀run òun ayé. and he blessed thee and blessed be the most high god which has delivered thine enemies into thine hand. olùbùkún sì ni ọlọ́run ọ̀gá ògbó tí ó fi àwọn ọ̀tá rẹ̀ lé ọ lọ́wọ́. and now abraham. Abraham gave Melchizedek tithes of all. nídẹ̀yìn nídẹ̀yìn níkẹyìn abrahamu yìí ó wá dá ìdá mẹ́wàá ohun gbogbo fún lẹ́kùn. and you know jesus christ was referring to this. àwa rí i pé atọ́ka fún jésù kìí báyìí. he said abraham rejoiced to see my day and he saw it and he was glad. jésù tọ́ka sílẹ̀ yìí pé abrahamu ó yọ̀ láti rí ọjọ́ mi ó sì rí ó sì yọ̀. and the jewish people did not understand. oyè ò sì yí àwọn ènìyàn jù. they said you are not yet fifty years old have you seen abraham. wọ́n ní ò tí ì pé àádọ́ta ọdún ó wá ti rí Ábúráhámù rí bí. They forgot what had been written in Psalm one hundred and ten. Wọ́n gbàgbé nǹkan tí a kọ nínú orin Dáfídì orin àádọ́fà. Psalm one hundred and ten verse four. Orin àádọ́fà ẹsẹ̀ ìkẹrin. The Lord has sworn and will not uh, repent. Thou art a priest forever after the order of Melchizedek. Olúwa ti búra kì yóò sì yí ọkàn padà pé. Ìwọ ni àlùfáà títí láé nípa ẹsẹ̀ Mekisedeki. And so we have seen Jesus Christ, the sacrifice he made for me. Níhìn, a ti wá rí Jésù àti ìrúbọ tí ó ṣe fún ènìyàn. His sacrifice provides pardon for sin. Ìrúbọ rẹ̀ ló ń pèsè ètùtù fún ẹ̀ṣẹ̀. That sacrifice provides peace with God. Ìrúbọ yìí ló pèsè àlàáfíà pẹ̀lú Ọlọ́run. That sacrifice provides purity of heart. Ìrúbọ yìí ló mú kí ọkàn kí ó funfun. It is that uh, sacrifice that preserves, that gives us preservation in fellowship. with God. Ìrúbọ yìí gan òun ló ń pa wá mọ́ nínú ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run. It is a sacrifice that gives us protection from the wrath and the judgment of God. Ìrúbọ yìí òun ló ń yọ wá nínú ìdájọ́ Ọlọ́run àti ìbínú Ọlọ́run tí ń wá. Now we come to the last point of our study today, perfect submission to God. Àwa wá sí kókó tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa lónìí, ìtẹríba pípé eh, fún Ọlọ́run. The writer is showing to the Hebrew Christians and showing to us today that in every way Jesus qualified to be the perfect high priest. praise. ẹni tí ó kọ̀wé yìí tàbí òǹkọ̀wé yìí ó ń fi hàn àwọn Hébérù ìgbani àti àwa tí a jẹ́ kírísítẹ́nì lóde òní pé ní ìhà gbogbo ní jésù ti a je lode láti dúró lórí lori alufaa number one you has spoken about his selection. àkọ́kọ́ ó ti sọ nípa yíyàn tí a yàn. number two you has spoken about his sacrifice. èkejì ó ti sọ nípa rẹ̀. number three he is now telling us about his submission. ẹ̀kẹta báyìí wá fẹ́ sọ nípa ìtẹríba rẹ̀. look at it from hebrews chapter five verse seven. wò ó ebéèrè orí ẹsẹ̀ ìkeje. who in the days of his flesh when he had offered up prayers and supplication with strong crying and tears Jesus unto him that was able to save him from death, he was heard in that he feared. Ẹni nígbà ọjọ́ rẹ̀ nínú ara tí ó fi ẹkún rara òun omijé gbàdúrà tí ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà á sílẹ̀ lọ́wọ́ ikú a sì gbóhùn rẹ̀ nítorí ẹ̀mí ọ̀wọ́ rẹ̀. There are many people that do not understand the uh, of scripture. Àpò àwọn èèyàn ló wà tí ẹsẹ̀ Bíbélì yìí kò yé. Because uh, it's talking about Jesus Christ. Nítorí pé wọ́n sọ nípa Jésù Kristi. That in the days of his flesh. Pé nígbà tó wà nínú ara. He prayed with strong crying and tears. Ó fi ẹkún rara àti omijé gbàdúrà. And there was one prayer he was praying. Ẹ̀bẹ̀ àdúrà kan ló sì ń bẹ̀bẹ̀. That the Father will deliver him and save him from dead. Pé kí bàbá kí ó gbà wọn lọ́wọ́ ikú. And the father heard him. Bàbá sì gbóhùn rẹ̀. And then he saved him from death. Ó sì gbà á lọ́wọ́ ikú. Many people who read the Bible they say they don't understand. Ọ̀pọ̀ àwọn tó ń ka Bíbélì wọn á lóye Bíbélì òye wọn. Because Jesus Christ himself said torí pé Jésù fúnra rẹ̀ wípé. concerning the cross where he died. pé nípa àgbélébù tó kú nípa rẹ̀. for this purpose was I born. pé ìtorí ìdí èyí la bí mi. he himself said. òun fúnra rẹ̀ wípé. when ye have lifted up the son of man. nígbà tí ẹ bá gbé ọmọ èèyàn sókè. then you will know that I do not do these things by myself. nígbà náà ni yóò yẹ yín pé n kò ṣe nǹkan wọ̀nyí fúnra rẹ̀. and then when I'm lifted up I'll draw all men unto myself. àti pé nígbà tí a bá gbé mi sókè n ó fa ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ́dọ̀ ara mi. and the Bible says he said this signifying the death he will die. bíbélì wa sọ pé ó ń sọ eléyìí nípa ti ikú tí òun yóò kú. and many times he prophesied he told his disciples. ọ̀pọ̀ ìgbà ló sọ àsọtẹ́lẹ̀ tó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. that the son of man will be taken by wicked hands. pé a ó ti ọwọ́ ènìyàn búburú mú ọmọ ènìyàn. and they will kill him. wọn yóò sì pa. he will be buried. pé a ó sì kú rẹ̀. the third day will rise again. ọjọ́ kẹta yóò jíǹde. in fact he told the Jews. ó tiẹ̀ sọ fún àwọn Jews. destroy this temple. ẹ̀yin ẹ wó tẹ́ḿpìlì yìí palẹ̀. and on the third day I will raise it up again. ní ọjọ́ kẹta èmi ó sì gbé e dìde. the bible says this is said, eh, talking about the death he will die. Bíbélì wá sọ pé ń sọ eléyìí nípa ikú tí òun yóò kú. And so he knew he will die. Nítorí náà, ó mọ̀ gbangba pé òun yóò kú. And yet this verse of scripture is telling us. Ẹsẹ̀ Bíbélì ó wá ń sọ fún wa. That he offered up prayers and supplication. With strong crying and tears. Unto God who was able to deliver him and save him from death. And God answered that prayer, had that prayer in that he feared. What's the meaning of that?

just any death. Kì ṣe kú sákálá. Only the death on the cross will save us from our sin. Kìkì ikú lórí igi àgbélébù ni yóò gbà wá lákòó nínú ẹ̀ṣẹ̀ wa. Herod wanted him to die before the cross. A Herod fẹ́ kó kú kí ikú àgbélébù tó dé. Jesus didn't want to die that kind of death. Jésù ò sì fẹ́ kú irú ikú báyìí. He only wanted to die the kind of death on the cross that will bring salvation to humanity. Ṣùgbọ́n Jésù fẹ́ kú ikú eléyìí tó jẹ́ pé yóò mú ìgbàlà fún gbogbo àgbáláyé. And so Herod wanted wanted to kill him. He didn't want that kind of death. Then he started his ministry. And he was fasting for forty days. And the devil wanted him to die. Èsù He took him to the pinnacle of the temple. Ó down, he said. Jesus didn't want that kind of death. Another time they brought him to the cliff. And they wanted to push him down headlong. Wọ́n so that he will die. Jesus didn't want that kind of death. Another time when he called himself the Son of God. They picked up stones. They wanted to stone him. He didn't want that kind of death. That's the kind of death that Stephen died. They stoned Stephen to death. And many times the Jewish people wanted to stone him to death. That was not the kind of death that will redeem us from all our sins. Irú ikú yẹn kọ́ ni yóò gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. And then at Gethsemane. Nígbò wá dé Gethsemane. His heart was bleeding. Ọkàn rẹ̀ gbọgbẹ́. He was sorrowful unto death. Ó ní ìbànújẹ́ ọkàn rẹ̀. Already he was even sweating out blood. Ẹ̀jẹ̀ tiẹ̀ ti ń tara rẹ̀ jáde. The pain, the agony of what he was facing and all the torture and the arrow of the devil was so much he could have died in that Gethsemane. Ìkérora àti ọfà tí a ta láti ọ̀dọ̀ sàtánì láti mú pé kí ó gbẹ̀mí rẹ̀ ó ti ní ìmọ̀lára rẹ̀ pé ó ẹ̀mí ẹ̀fẹ̀ ẹ̀gbọ́n ní gàtúkánì irú kú bẹ́ẹ̀ yẹn kọ́lọ́ fẹ́ kú ó gbàdúrà pẹ̀lú òun rárá oh àti omijé. O Lord, this is your will for me to go to the cross. Preserve my life, spare my life, don't let me die here. I'm sweating blood already. My heart is almost giving up already. The agony and the pain is so much. I must not die this kind of death here. I must go to the cross. us and died the kind of death that will bring redemption for all humanity. Ọlọ́run tó bá jẹ́ pé ìfẹ́ rẹ ni láti lọ sí Calvary fún mi, irú ikú tó fẹ́ pàdé mi ní Gethsemane yìí, orí báyìí òógùn tó ti ń tara mi jáde ó ń jẹ́ ìrú ẹ̀jẹ̀ nítorí bẹ́ẹ̀ n ò fẹ́ irú ikú báyìí mo fẹ́ lọ sórí àgbélébù láti kú mú ìràpadà wá bá ayé. and so God sent an angel and strengthened him. Ọlọ́run wá rán áńgẹ́lì láti fún un lókun. and saved him from that kind of death in Gethsemane. Ọlọ́run wá gbà lọ́wọ́ ikú Gethsemane. and then they put that heavy cross upon him. Wọ́n wá gbé àgbélébù ńlá nílé lórí. and then you know how they beat him. Ó mọ̀ bí a ṣe nà and blood was coming out. Ẹ̀jẹ̀ sì ń jáde. and you know how they put the crown of thorns on his head. Ó mọ̀ bí a ṣe fi adé ẹ̀gún lórí. if a person has an accident. o mà tẹ̀yìn bá ní ìjàmbá ọkọ̀. and is bleeding. tó wá ń sẹ̀jẹ̀. bleeding from the head. tí ẹ̀jẹ̀ ń wá lórí rẹ̀. bleeding everywhere. tí gbogbo ara rẹ̀ ń sẹ̀jẹ̀. and then he is carrying a heavy load. tó tún wá gbé ẹrù tó wúwo. and then they have lashed him and beat him and whipped him on his back. he can bleed to death just like that. lójú ọ̀nà níbi tó ti ru ẹrù wúwo yìí tí wọ́n tún nà tí wọ́n bá tẹ̀síwájú but he didn't want to die that kind of death. the lord sustained him. olúwa fún fún un lókun. The Lord empowered him. Olúwa fún un lágbára. The Lord kept his life. Ọlọ́run dẹ̀ ẹ̀mí rẹ̀ sí. Until they nailed him to the cross. Títí a fi kàn án máa gbélébù. And then on the cross. Lórí àgbélébù. He knew that this is the purpose why I came. Ó wá mọ̀ gbangba pé ìdí tí mo ṣe wá nìyí. At birth Herod could not kill me. Nínú ìbí rẹ̀, Herod ò lè pa. The Jews could not stone me and kill me. Àwọn Júù wọn ò lè sọ mí lè pa àwọn pa mí. The Jews could not push me down the cliff and kill me. Àwọn Júù wọn ò tì mí. And the sweating of blood in the garden did not kill me me. And the crown of thorns the bleeding in the head could not kill me. And the lashes and the whips on my back could not kill me. Now he got to the cross and he was crucified. That's the scripture. It pierced my hand and my feet. fọ then now he knew that this was the right kind of death. He said, Father, into thy hands I commend my spirit. And then we are told he said, it is finished. And so you understand now in Hebrews chapter five verse seven. Who in the days of his flesh. When he had offered up prayers and supplications with strong crying and tears unto him that was able to save him from death, he was heard in that he feared a sì gbóhùn rẹ̀ nítorí ẹ̀mí ọ̀wọ́ rẹ̀. though he was a son yet he learned obedience by the things which he suffered. bí ó ti jẹ́ ọmọ nì síbẹ̀ ó kọ́ ìgbọràn nípa ohun tí ó jìyà. and being made perfect he became the author of eternal salvation unto all them that obey him. bí a sì ti sọ di pípé ó wá di orísun ìgbàlà ìnípẹ̀kun. Our Lord Jesus Christ, the Son of God, God the Son, perfectly submitted to the whole will of God. He obeyed and he pleased the Father in every moment, every moment of his life, in every detail of his life. He fully submitted unto the Lord. Pátápátá Now he has given he has made the final sacrifice, a perfect sacrifice. Ní báyìí, ó ti wá ṣe ẹbọ tí ó pé pátápátá. He has now become the author of eternal salvation ó dé báyìí ó wá di orísun ìgbàlà ayérayé. What a minute eternal salvation. Ìgbàlà àìnípẹ̀kun. Oh yes eternal salvation. Bẹ́ẹ̀ni ìgbàlà àìnípẹ̀kun. Is that not eternal security? Ṣé ìyẹn kọ́ ni ààbò ayérayé tá a sọ? No look at the verse. Wọ́n wẹ́sẹ̀ yẹn. Eternal salvation unto all them that obey him. Ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó ń gbọ́ sílẹ̀. There is no eternal salvation for the backsliding. Kò sí ìgbàlà àìnípẹ̀kún fún àwọn tó bá padà sẹ́yìn. for the one that has gone back and is not blaspheming the name of God. ẹni tó ti padà sẹ́yìn tó wá ń sọ̀rọ̀ lù sí orúkọ olúwa. there is no eternal salvation for the rebellion. kò sí ìgbàlà àìnípẹ̀kún fún àwọn ọlọ̀tẹ̀. for the disobedient. fún àwọn aláìsọ̀rọ̀. for the one that is living in sin. tàbí ẹni tí ń gbé nínú ẹ̀sẹ̀. but for them for all them that obey him there is eternal salvation. ṣùgbọ́n fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀ ìgbàlà àìnípẹ̀kún bẹ fún wọn. thank God for our saviour. a dúpẹ́ fún olùgbàlà wa. and is able to save you to the uttermost. Ó He's a wonderful redeemer. Olùràpadà He's a wonderful saviour. And he's able to give you the all sufficient grace that will keep you to the very end. If you will commit your life to the Lord. He will take you now into the kingdom. He will carry you in his bosom. He will carry you right to the presence of God. Temptation will come, you will overcome. Trials will come, you will overcome. The devil will try to pluck you up, but you say, no, I'm going to that eternal life. I have this eternal salvation. I'm going to continually obey the Lord. You will never fall. ṣùgbọ́n ìwọ ni wàá kékọ́ rí pé rárá o ìgbàlà nípẹ̀kun ni mo ti dè mọ́ mo ti lọ síbẹ̀. every step of the way. gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan. you be saying no lord help me another step more. wàá máa sọ fún olúwa ràn mí lọ́wọ́ sí i. you are the great high priest. o ti jẹ́ olórí àfàmì. you are the merciful high priest. aláàánú olórí àfàmì. you are the compassionate high priest. àlùfáà. you are the mighty high priest. you are the faithful high priest. olóòtú àlùfáà I surrendered my life into your hand. o jọ̀wọ́ ayé mi fún ọ. this salvation you have given me. ìgbàlà tó ti fi fún mi yìí. I don't want it to be salvation of one day. mi ò fẹ́ kó jẹ́ salvation of one month, salvation of one year. I want it to be the eternal salvation. Help me to be obeying you all the time. And the Bible says is able, he is able to save them to the uttermost that come unto God by him. He is able to keep you. Right now in heaven, is making intercession for you. He says the salvation I give you. I intend that it will be eternal salvation. not salvation of one month, not salvation of one year, eternal salvation. As long as you're obeying the Lord, tell the Lord to help you. He is a great high priest. He is a merciful high priest. You look at his selection, you see his sacrifice, you see his submission. The Lord has appointed him to be your Savior. He has not appointed another prophet of any religion.

your salvation. You will not be sinning in private. Let him make it eternal salvation. Understand that salvation is not just for one moment of time. Eternal salvation unto all them that obey him. Ìgbàlà is able to keep you to the end. What he has given you is eternal life. Eternal salvation àìnípẹ̀kun